àfihàn ẹ̀yìn tẹ́ ń gbọ́ alálẹ̀ tẹ̀lé lórí fífowó ìdàdà àgbọ̀yé ìdọ̀tí èyí tí ọmọ wáyé gbogbo yẹ́wò làgbà ní gbogbo ọjọ́ àlàbà. pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala ẹ̀rí àdéhùn àti oríṣi ẹ̀jọ́ èyí tí a sọ̀rọ̀ lórí lónìí òun náà ní dáàmú ni mùsàhábà kí ni nǹkan tá à ń pè ní dáàmú ni mùsàhábà òun náà ni ẹ̀jẹ̀ kan tó jẹ́ pé a máa wá láti fi sí ẹ̀jẹ̀ ìka ìka lálẹ́ obìnrin tó máa wá láti fi sí ẹ̀jẹ̀ ìka lálẹ́ obìnrin tó ti máa wá. àmẹ́lẹ̀ yìí nínú ṣẹ̀ríà Islam ìdájọ́ mi ló ní kò ní ìdájọ́ ìdájọ́ haidọ̀ ìdájọ́ nǹkan oṣù mi. sèyídà kí á nìkan tá à ń pè ní àìsíhàbọ̀ àbá nìkan tá à ń pè ní àìsíhàbọ̀ òun náà ní sèyídánù dání bí rẹ́yìn wákàtí yìí alásàbí ìtàbí bẹ̀rẹ̀ àìríkín ìtàbí mẹ́lẹ̀ ààrẹ. níta ń pè ní àìsíhàbọ̀ òun náà ní sísan ẹ̀jẹ̀ ní àsìkò bí ẹ sásìkò rẹ̀ bí sásìkò bí ẹ fún wíwá òun náà ní ìwá tó jẹ́ pé láti bí iṣan kan láti bí bẹ́ẹ̀nì kan òun náà lẹ̀jẹ̀ ẹ ti máa wá nílé ọmọ tó jẹ́ pé orúkọ iṣan bẹ́ẹ̀nì ti máa wá yìí òun náà ní wọ́n pè ní àdáhàwé nínú èdè lárúbáwá. àbáwá ni wọ̀dà mú lè ti há ọ̀dọ́. يخالف دم الحيض في أحكامه وفي صفته wọ́n ní ẹ̀rí ẹ̀jẹ̀ ìsì hálò tá à ń sọ yìí ẹ̀jẹ̀ tí máa wá látọ̀dọ̀ obìnrin tó jẹ́ pé kò sì ní jẹ́ ẹ̀jẹ̀ nǹkan tó bá sábà ẹ̀jẹ̀ nǹkan oṣù yòókàlì kùdàmẹ̀lì haid ó yapa sí ẹ̀jẹ̀ haidọ̀ fi àkàmìhí wà fi sífàtìhí níbi àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ wà fi sifatihi àti níbi bí ẹ̀jẹ̀ ìṣe máa rí tó ìyàtọ̀ wà láàrin méjèèjì láàrin òun àti haidọ̀ àfáàní wa huwa irqun yanfajiru fi rahim wọ́n ní eléyìí òun náà ní ibì kan ti máa ń gbà kan ibi tó ti san tí ń gbé ẹ̀jẹ̀ lọ ká tó jẹ́ pé ẹ̀jẹ̀ wa ya wá láti bẹ̀ nínú ilé ọmọ láti fi ilé ọmọ obìnrin òun náà ni ó ti wá tàwa òǹkà náà fi àwòkọ́ ti káyé àwòkọ́ ìlú ha eléyìí ìgbà míì ìmọ̀ wá ní àsìkò haidọ̀ ó sì lè má wà lásìkò haidọ̀ so eléyìí ìdájọ́ kan kan náà ni tó ìdájọ́ kankana ní méjèèjì ó wáyé lásìkò haidọ̀ ni àbí ó wáyé lásìkò míì ní kì í ṣe àsìkò haidọ̀ tó àmúdàlá ń pè ní àlejò haidọ̀. òun náà ń pè ní alìsíhàbọ̀. Naam, so afáwa ní wàhúwà la yẹ́mùnà kí ló fà tá a fi ní ìdájọ́ rẹ̀ ó yapa sí ìdájọ́ haidọ̀ ìdájọ́ ìtìhádọ̀ òun náà ní pé ìtìhádọ̀ tẹ rí òun láàyè múná ìsọ̀lá kò ní sọ pé kóbìnrin ó máa fi òun díẹ̀ díẹ̀ díẹ̀ ìtìhádọ̀ ìbá ń wá obìnrin ó máa fi òun lásìkò tá à ń sọ yìí wàhálà sùyà kò sí ní kóbìnrin ó máa gbàwẹ̀ obìnrin ó máa gbàwẹ̀ nígbà tí ẹ̀jẹ̀ ìtìhádọ̀ bá wá wàhálà lè wá sí a kọ́dà kò ní ní kóbìnrin ó máa lájọṣepọ̀ so pẹ̀lú àwọn ìdájọ́ yìí ó ní ìdájọ́ tó yàtọ̀ sí ìdájọ́ haidọ̀ lè anaha fi hukumi tọhirọt nítorí pé ẹ̀jẹ̀ tá à ń sọ yìí sí fi hukumi tọhirọt ó wà nínú ó wà ó mú ìdájọ́ ẹ̀jẹ̀ tó mọ́ni irú ẹ̀jẹ̀ kó ṣe wà ó nìsí ó dàbí ìgbà tó jẹ́ pé nǹkan búyàn lára kẹ́jẹ̀ máa wá jáde níbẹ̀ tó gẹ́gẹ́ bẹ́jẹ̀ yẹn ṣe nínú kèé ti ẹ̀jẹ̀ haidọ̀ tó jẹ́ pé òun là lóbìnrin ò ní kírun nígbà tí ìrọ̀lẹ́ ìbá ṣẹlẹ̀ sóbìnrin. wàdàlílù hadith Fatimata bint Abi Hubaysh kí ni ẹ̀rí lórí eléyìí tá a fi mọ̀ yí pé obìnrin ó máa kírun gbà tí ti hádọ̀ bá ń wá yóò gbàwẹ̀ ó sì lè lájọsọpọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ lásìkò tá à ń sọ yìí òun náà ni hadith Fatimatu bintu Abi Hubaysh Fatimatu bintu Abi Hubaysh qalat ó báyìí pé ya Rasulallah inni ustahadu. fala atuhur ó ní èmi tó ẹ̀jẹ̀ máa ń wá ní kan tí ì rí i pé ẹ̀jẹ̀ máa ń lára mi ẹ̀kọ́ ẹ̀mí sáwọn ọmọ tí ń di sọ̀bù yẹn bẹ̀ ó ní inni usahab ẹ̀jẹ̀ máa wá lára mi ní gbogbo ìgbà fala atuhur èmi èyí mọ́ nígbà kan pàtó wa sọ̀rọ̀ yìí ó ní afa ada'u ó wá ṣé kí n má kírun má àfàádà ọ̀sọ́lá tó o pàtí màá ti rẹ́ jẹ́ yìí kí n parun tì kí n má kírun má nítorí pé ẹ̀jẹ̀ ń wò sọ́ọ̀fù gbà kankan fóun kí lóò alábí wá wí fún wàkọ́ lálá ànábì ní rárá o ò gbọ́dọ̀ parun tì inna dhalika irqun wa laysa bil hayd ànábì lélẹ́yìí tó o ti ṣẹlẹ̀ sí ọ ẹ̀jẹ̀ tí ń kàn wá láti di ìtàn kan láti di ọba yàní vein tó máa ń gbé ẹ̀jẹ̀ kan ní àsìkò tó kọjá láti ilé ọmọ àti bẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ wọn ti ń wá kèése ibi tí haidọ̀ ti máa wá òun náà lélẹ̀ ti máa wá anabi sọ bẹ́ẹ̀ fún un anabi wa ni fàyídà akbalati haidọ̀ tó fàdá ìsọ̀láàt tí haidọ̀ rẹ bá ti dé bí dé máa dé fàdá ìsọ̀láàt fìrúnlẹ̀ mákìrún fàyídà adìbàrọ̀ tó bá ti wá pàyídà yàní tí haidọ̀ bá ti lọ fàmùsílì ànkì dàmà wọ́sọ̀lì anabi ti fọ ẹ̀jẹ̀ yẹn dànù o ṣe kí ni kó o máa kírun o ti bá wọn nítorí pé arábìnrin náà ó mọ̀ yìí pé ẹ̀jẹ̀ tí ń wá yìí ìyàtọ̀ wà láàrin méjèèjì lànà mi fi sàlàyé fún pé lásìkò tó ti mọ̀ ní àràádà rẹ kí n fi wá òun yẹn bá ti tó ẹnu gbà wọn fi ní kírun tó lẹ́yìn ìgbà yẹn ó kàn sí ó ó sì kírun lọ. ha. tó látara di eléyìí á rí i pé ó di ọ̀ràn yẹn fóbìnrin ìpè kó wẹ̀ nígbà ní háyà ti hà ìlọ́sí hali mọ̀ ọ̀tá bàrọ̀ nígbà tí ìka àlejò rẹ̀ nǹkan oṣù rẹ̀ ní ìtòmá ìdó rẹ̀ gọ́gùn náà ìtòmá táìmù rẹ̀ nígbà tó bá ti parí wàyí ń darí sí háàdọ̀ ní tó bá wá ti pé ẹ̀jẹ̀ mi máa ń wá tààfin ní sí háàdọ̀ yìí tẹ́ẹ̀kì sílùú fàdìjà ha ẹni tí ó kà fún abẹ́rẹ́ lásán yìí ìyẹn ò ní mú pé oṣù kìíní yóò tún wá wẹ̀ kankan yóò bá ti wẹ̀ haidọ̀ yóò kà fọ́ abẹ́ lásán wàtẹ́jì alùpùpù makarajì kùtùnán wọ̀nàhàwà yóò wá fi bí cotton bí òwú àbáwọn kan ní ká máa ń lò àbí kan ní ti gbàgbé bá tuntun bá ti máa ń lò yóò ṣe kíni yóò fi kọ́ba ojú ara ibi tí nǹkan yẹn ti ń wá yẹ́mùnà òlùkárí tí ò ní jẹ́ kí nǹkan yóò jáde síta tó eléyìí òun náà ni yóò mi ni ti ṣe wàtẹ̀sùdù àlẹ́ yìí máa yọ síkùhù mílẹ̀ sùkù yóò wá fi kankan yóò fi kankan dé má ara rẹ̀ tó jẹ́ pé kò ní jẹ́ kí òun yẹn jábọ́ àbí kọ́tìn tó bá fi kọ́ bàbí tí nǹkan yẹn ti ti wá wàyúgìní àǹdáàdìkà lè fò fàá wàyúgìní àǹdáàdìkà alhafáì asùnhìyà fi hádàlwàkù wọn ni lẹ́yìn alhafáì asùnhìyà àwọn páàdì tí wọ́n máa ń lò tó ṣẹ́kù ní eléyìí ṣe kíni ó ti ó ti ó ti ṣe gbogbo tá à ń sọ yẹn yàtọ̀ tó bá ti lò ó láti fi kọ́fà nǹkan yẹn mú má tẹ̀tẹ̀ wá gbọ́ lẹ́yìn ìgbà yẹn wà sálọ àlá ẹ wò kàn áhùn tẹ̀tẹ̀ wá gbọ́ ìjà dùkú ní wá sí kú lè sọ̀rọ̀ àti yóò máa sálọ àlá fún àsìkò kọ̀ọ̀kan lásìkò àríyá bá wọlé ìsìn lẹ́yìn pàtó bá ti fọ ẹ̀jẹ̀ yẹn tó dẹ̀ fi nǹkan kan gbọ́ lọ́ọ̀kì ẹ̀ nígbà jáde tí òfin jáde síta tó bá ti lọ́ọ̀kì ẹ̀ báwọn tó yóò wá ṣe kíni yóò wá sálọ àlá lásìkò ọ̀run tó bá ti sálọ láyẹn tán tó bá lásìkò alásàlẹ̀ yóò ti sálọ àlá mi tó bá lásìkò mọ́tò yóò sálọ àlá mi kọ́lá bí àlọ́ àlọ́ ìbájá ẹ̀jẹ̀ bá ní so eléyìí òun náà ni èsì àlàyé tó wà lábẹ́ àlùmùsàhábọ̀ ẹ̀ wá ní àlùmùsàhábọ̀ yìí obìnrin tẹ́jẹ̀ wá lára rẹ̀ yìí tó jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn kìí tẹ́jẹ̀ àìlọ́ láhà sàlátù halal ní bẹ̀ fún obìnrin tó bá ń ṣe ìṣì hálọ̀ yìí ìṣètí ni ó gbọ́dọ̀ kó sí kan nínú àwọn ìṣètí mẹ́tẹ̀ẹ̀ta na alhálàtù ula ìṣètí alákọ̀ọ́kọ́ òun ni kóbìnrin ó ti ó ti ní àlàáda tó mọ̀ pé ah, ìjọ mẹ́ta ni màá fi ṣe lóṣooṣù kí ẹ yẹ obìnrin mi ìjọ mẹ́rin ni mi ṣe ìjọ márùn-ún ìjọ méjì ìjọ kan ìjọ mẹ́fà ìjọ méje obìnrin tó bá ti ní àlàáda tí màá fi ṣe bí à ń tẹ̀kú ní mùdásù láìsí màálù mọ́tò ládé ìhá kọ́bìlà lè ṣe hàn lọ pẹ̀lú pé ó ti mọ dèjé ìgbà tó mọ̀ fi ṣe nǹkan àlàáda wọn síwájú kó tó di pé ẹ̀jẹ̀ ìṣèhádọ̀ wá fẹ̀hálì yìí tẹ́jú eléyìí ó jòkó yàní kò ní kírun kò ní gbàwẹ̀ kò sì ní súnmọ́kùnrin lásìkò ìgbà tí dèédé àsìkò tí haidọ̀ rẹ̀ máa wá tó ti dá mọ̀ fúnra rẹ̀ yẹn wàtẹ́lẹ̀ ọ̀sọ́lá tí wọ́n ti yá yóò fi ìrúnlẹ̀ yóò fàwẹ́ lẹ̀ láti bá ń sọ yìí wọ̀tò ájú ha ìdán eléyìí láàmà kà á kúkú yá ń ṣe haidọ̀ láti bá sọ yìí wàyílà ń tá àdàtò ha àsìkò rẹ̀ tó dá mọ̀ yẹn tó bá ti pé ìjọ mẹ́ta ni ó ti pé ìjọ méje ni ó ti pé اغتسلت وصلت وعدت الدم الخارج دم الاستحاضة tó bá ti pé ọjọ́ tó mọ̀ yẹn ọjọ́ mẹ́ta ni ọjọ́ máa tó mọ̀ ni tó bá ti pé yóò lọ lè wẹ̀ ẹ̀jẹ̀ míì tó bá tún wá kù tí máa ń wá lẹ́yìn ìgbà ń yóò kà á kún ẹ̀jẹ̀ ìsìhálọ̀ ni kò ní kà á kún ẹ̀jẹ̀ haidọ̀mọ́ li qawlihi nàbí sallallahu alayhi wa sallam li ummi habiba nítorí ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam tó sọ fún ummu habiba nígbà tí irú nǹkan báyẹn tẹ̀lé sí i kílà anábì wí anábì ní òǹkófì kọ́dọ̀rọ̀ mà kíáná dàbí sókè àyùdọ̀tò anábì ní dúró ní déédéé òdi wọn gbà tí háìdọ̀ máa ń jẹ́ kó dúró fún àìfihàn ìgbà rẹ̀ háìdọ̀ rẹ̀ tó ti mọ̀ yẹn ẹnu àsìkò tó mọ̀ sí máa ń gbà ọmọ ìgbà yẹn náà ní kóra dúró fún màgùtẹ́ sí ní wọ̀sán lè lẹ́yìn ìgbà yẹn tásìkò yẹn bá ti kọjá kò wá lọ lè wẹ̀ wọ̀sán lè kò sì máa kírun àdìsí wà nínú Sahih Muslim so anabi sọ fún umu habiba ó ní kó kó jòkó yàrá mákìrún mágbáwẹ kó o sì má lálẹ́ lọ pẹ̀lú ọkọ rẹ ní dèédé àsìkò tí o máa fi ṣe háídọ̀ yẹn lẹ́yìn gbàtà sùn yẹn bá ti wá lọ tán anabi kó wá wẹ̀ tó bá wẹ̀ tán kó o sì má kírun eléyìí òun náà ní ìṣesí alákọ̀ọ́kọ́ fún obìnrin tó bá ti máa dèédé àsìkò tí máa fi ṣe nǹkan àládàá rẹ̀ alhálà tó sáà nìyà ìṣesí ẹlẹ́ẹ̀kejì. ti ń bẹ fóbìnrin òun náà ni pé ìdáàlá ń sẹ́kùn láha àádàtún màrúfa tóbìnrin ò bá ní àládà yàní kò ní àládà kankan tó mọ̀ pé àbùkù tó máa ń ṣe é lélẹ́yìí lákin dáàmú ha mutamayizun ba'duhu yahmilu sifata alhayd bi an yakuna aswada aw sakhina aw lawrahiha wa yahwa albaqi sí sifata alistihada damun ahmar laysa lahu ra'iha wọ́n ní ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà ní obìnrin tí yóò máa àsìkò kò dáde di àsìkò tó wọn máa fi ń ṣe é mà báyà torí kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àyè báyà nǹkan yẹn dá máa ń ṣe ségesège kò máa pé lè di àsìkò báyìí òun náà ní nǹkan yẹn ni máa fi ń wáyé àmọ́dù eléyìí ń nìsín láti dámú ha mọ́tàmá yéyìí àmọ́dù eléyìí ó lè ṣèyàtọ̀ láàrin ẹ̀jẹ̀ haidọ̀ àti ẹ̀jẹ̀ ìsìhádọ̀ nítorí pé ẹ̀jẹ̀ yìí ò jọra wọn irú ẹni onísìn a rí i pé ìyàtọ̀ wà láàrin ẹ̀jẹ̀ méjèèjì pẹ̀lú pé bí a yẹ kú ná aswadan saqinan awulahu rọ ìhá pẹ̀lú pé kó jẹ́ pé kíni kó jẹ́ pé ẹ̀jẹ̀ haidọ̀ tá à ń sọ yìí ẹ̀jẹ̀ nǹkan oṣù yìí kó jẹ́ pé yóò dúdú saqinan yóò sì ṣe kíni owó tí yóò kí láwùrọ̀ ìhá yóò sì lóorùn yóò máa rùn tiẹ̀ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá ti fi dáàmà ibi ẹ̀jẹ̀ yìí dúdú ẹ̀jẹ̀ yìí ó kí ju nọ́mà ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ yìí sì ní olóorun kan lóorun tí ò dáa so eléyìí tó bá ti lè ṣèyàtọ̀ láàrin méjèèjì o àtọ́ wá pé ẹ̀jẹ̀ míì ti tún wá wáyé lẹ́yìn ìgbà yẹn ẹ̀jẹ̀ yẹn wá ní ẹ̀jẹ̀ ẹ̀ ó ní nọ́mà ẹ̀jẹ̀ bí lẹ́jẹ̀ ti máa rí ẹ̀ damun ahmar laysa lahu ra'iha tó jẹ́ pé ẹ̀jẹ̀ rẹ́ẹ̀dì ni pé ẹ̀jẹ̀ nọ́mà ẹ̀jẹ̀ ni àsìkò lóorun kankan sòtẹ́wé ẹni báwọn bá lè tìyàtọ̀ láàrin méjèèjì ó túmọ̀ pé àsìkò àti ẹ̀jẹ̀ dúdú ẹ̀jẹ̀ háìtọ̀ yẹn àti tó ní kọ́ tó lóorun tó ti kì í lásìkò tí máa ń wá ẹnu gbà òun nìkan òun náà ni ó jòkó tí ò ní kírun tó bá ti di pé ẹ̀jẹ̀ bá ti tẹ́jì kọ́lọ̀ tó wá di pé ẹ̀jẹ̀ nọ́mà ẹ̀jẹ̀ wíwà nìkan bá yá bẹ́ẹ̀ni bá yá yẹn la tẹ́jẹ̀ ti pọ́n tó jáde o ó rí i pé òun ẹ̀jẹ̀ tó kù títún wá irú eléyìí ó ní sìn dáàmú ìtìhádọ̀ ẹ̀jẹ̀ ìtìhádọ̀ ni so irú eléyìí yóò wẹ̀ nígbà tí mo bá ti dá yóò di máa kírun lọ pẹ̀lú bí ẹ̀jẹ̀ ti hàdọ̀ tèrè ó di méjì nínú àhálà ìṣesí ti bẹ fóbìnrin. wà á ṣẹ́kù ní wàfi hàbì yìí àlhàlà wọ́n ní tọ́rọ̀ bá gbá ìfóbìnrin tá a ní kó lè dá yàtọ̀ ó lè ṣe yàtọ̀ wọ́n ní tòrọ́ ju ilà àmàlì tẹ̀mí nítorí wọn máa lò ní pé àdáyanrí tó lè ṣe láàrin méjèèjì òun òun náà ní wọn ti kí ni òun náà ni ó máa lò ó tiẹ̀ ẹ̀kọ́ ẹni àkọ́kọ́ òun mọjọ́ ọjọ́ lòun máa lò láti fi ṣe àdáyarí rẹ̀ kí wàá lẹ̀ rí lórí eléyìí káàbì wò pé èèyàn lè máa lo bẹ́ẹ̀jì ẹsẹ̀ rí èèyàn máa fi ṣe àdáyarí lẹ́kọ̀ọ́ nabi sallallahu alayhi wa sallam Fatimata binti Abi Hubaysh nítorí hadith anabi sallallahu alayhi wa sallam táà nabi sọ fún Fatima bintu Abi Hubaysh kí lè anabi wí fún anabi ní ìlàkà nàdàmùl haid anabi ní tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ haidọ̀ ni anabi ni fàyínláwù aswadun yu'raf fàyínláwù aswadu yu'raf anabi ni eléyìí dúdú lòun jẹ yu'raf ìdè yẹn mà ní yàní ẹ̀yà máa mọ̀ á ipe ẹ̀jẹ̀ dúdú ni ẹ̀jẹ̀ haidọ̀ anabi ni fa'amfiki anis salad lásìkò yẹn má kírun kóra dúró ó gbọdọ̀ kírun fàyínlá kana al-akhar tọ́ba wa jẹ́ pé ẹ̀jẹ̀ mi ni tí ò dúdú yàní tọ́ba jẹ́ pé kọ́ ẹ̀jẹ̀ pupa bí ẹ̀jẹ̀ gọ́mọ ẹ̀jẹ̀ ni ànábi ní fọta wa dọ̀ sàlùwàlá ala kò sì máa kírun wà ìnàmà huwa ẹ̀yẹ̀kùn ànábì ní eléyìí ẹ̀jẹ̀ ń wá láti ibi ìtàn kan láti ọmọ ni ó jẹ́ pé kìí ṣe ẹ̀jẹ̀ ìdọ̀tí kìí ṣe ẹ̀jẹ̀ háìdọ̀ ìjẹ́jẹ́ ìgbìn ìdẹ́sí ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n á máa ń bẹ fóbìnrin obìnrin ó kó sí kanú mẹ́ẹ̀ẹ́dá tá sọ yìí bí yóò kó sínú aláwọ̀ kọ́ yóò kó sínú ẹlẹ́ẹ̀kejì tí òun náà ni idha lam takun laha 'adatun wala sifatun tùmàyídù tùmàyídù biha al-haida min ghayrihi wọ́n ní sábà wá róbìnrin tó jẹ́ pé kò lásìkò kò lálàádà kò ní dèdè àsìkò àsìkò tí màá fi ṣe é nì kò tún wá lè ṣèyàtọ̀ láàrin ẹ̀jẹ̀ yẹn gan ó rí fóun ò ní ṣèyàtọ̀ kò sí àdáyé lójú níbi ẹ̀jẹ̀ tó ń bákan kan ní gbogbo ẹ̀ ṣe rí tó tí kúrò eléyìí bá ṣẹlẹ̀ tóbìnrin bàhálì yìí tẹ́jìlì tó gáàlì balẹ̀ haid sí tán àwòsàbà ìdájọ́ eléyìí òun náà ni pé yóò fi irun lẹ̀ tẹ́jìlì tó máa tẹ́jìlì tó yẹ pé yóò jòkó kò ní kírun kò ní gbààwẹ̀ kò sì ní láàrin pẹ̀lú obìnrin pẹ̀lú ọkùnrin fásitì wo àsìkò tí yóò fi jòkó yìí gáàlì balẹ̀ haid sí tán àwòsàbà èyí tó wọ́pọ̀ nínú àsìkò tó pọ̀lọpọ̀ obìnrin majority obìnrin àsìkò tí wọ́n máa fi ṣe haidọ̀ òun náà ní ọjọ́ mẹ́fà àtọjọ́ méje so irú eléyìí nísìnyí yóò wá mú ọjọ́ méje ẹ̀dẹ̀ bá wọn tó bá mú ọjọ́ mẹ́fà àtọjọ́ méje àsìkò yẹn ní òbí jòkó tí ò ní kírun tí ò ní gbàwẹ̀ ẹ̀dẹ̀ bá tó bá ti wá di lẹ́yìn ìgbà yẹn yóò wá sí kíni yóò wá máa yóò wá wẹ̀ tó bá wẹ̀ ẹ̀jẹ̀ tí máa wà òun kò ní kà á kọ́ yóò máa kírun lọ so òun náà ti ṣe kò sọ pé lẹ́hànà ha nìyí àádọ́ta gáàlì bí nìta nítorí pé ọjọ́ mẹ́fà ọjọ́ méje òun náà ni àlàáda majority obìnrin àwọn tó pọ̀ jù ní obìnrin ọjọ́ yìí náà ni wàmà bá àdá ha nìyí àyà mìnà dàm yẹkùnú dàmẹ́lì sí ha rọ̀ ní tẹ̀sítẹ́lù èyí tó bá wá lẹ́yìn ọjọ́ kẹfà ọjọ́ keje yìí yàní aka kún ẹ̀jẹ̀ ìsìhádọ́ obìnrin ó pọ̀ ó ń bá tó sọ́ọ̀lì lẹ́yìn ìgbà yóò sì máa kírun bẹ́ẹ̀ wọ̀tẹ̀sùn yóò sì máa gbàwẹ̀ ìkọ́wọ́lìhì sallallahu alayhi wa sallam eléyìí náà lẹ́yìn látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú hadithi arábìnrin kan sáńpẹ̀ ní hamnatu bintu jahash hamnatu bintu jahash òun lànà bìtà aláwọ̀ alẹ́ wasalam sọ fún pé ìnáma hiya rọ́kùdọ̀tún mina ṣèitán alábìtà aláwọ̀ alẹ́ wasalam ó ní ẹ̀jẹ̀ tí ń wá bí òdá yìí ṣèitán ló ṣe kí ni òun ló fi mi kan ló kọ́sì ẹ̀jẹ̀ láti ilé ọmọ yàní ṣètọ́nì ló fi bí ó pínṣì bì kan nílé ọmọ rẹ̀ tó fi jẹ́ kí ẹ̀jẹ̀ yóò tẹ́gí ni kó máa wá tó anabi sallallahu alayhi wa sallam ní fọ̀tàhàyàbí títàtà àyàm àwùsábà àtà àyàm anabi ní àyítọ̀ rẹ̀ kò ní ju ọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méje lọ tó anabi ní tún má ẹ̀sùtẹ́ sí i tún má ẹ̀sùtẹ́ sí i tó bá ti wá lọ́jọ́ mẹ́fà àbọ̀jọ́ méje wọn anabi ní lọ wẹ́ńtì anabi ni lọwọ ẹsẹ fàyín náà sàǹfà àti wàsálì wàsómi fàyín náà dáàrí ka yìí tó bá ti wá má ẹ tó ti má tó ti tẹ àti tó ti tẹ mára tó ti wẹwẹ tó ti wẹwẹ àti eh, haidọ anabi ni máa kí ọ̀hún tiẹ̀ kó o ti máa gbàwẹ lọ so eléyìí yàrá yóò tún kí ni ka ó ti tó fún ọ láti kí ni láti parí àsìkò haidọ yẹn so tó bá ti mú ọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méje yẹn ètò ìbáraẹni ànábìíní báálí gbòde èyí tó pọ̀ jù nínú àsìkò tí obìnrin máa fi ṣe àìdọ̀ ẹtì báwọn nìkan. wọ́n wá ní wà máa ná rọ́kìdọ̀tù mi náà ṣètọ́ ni rọ́kìdọ̀tù àná bí sọ pé rọ́kìdọ̀tù mi náà ṣètọ́ ni kí ni túmọ̀ rẹ̀ yá àní daf àtàn àìkí náà ṣètọ́ ni wọ́n ní tó fà ní pé ṣètọ́ ni tẹ́ rí wọn ó wà lẹ́bi haraka hàlà dam òun ló ṣèkì ẹ̀jẹ̀ yẹn yàní òun ló kọ́ọ̀sì ẹ̀jẹ̀ yẹn fi ń wá láti fi ń wá láti pé kíni láti lè bá kó wàhálà bóbìnrin náà ni gómìnà wa rí pé ah, òun sì ti háìdọ̀ lọ́wọ́ òun sì ti háìdọ̀ lọ́wọ́ kó má kírun òun ti háìdọ̀ lọ́wọ́ kò ní kírun yóò pàdé bí jẹ̀dá nìfẹ́ ọwọ́ àti fẹ́ àṣìkò yẹn àmọ́ gbà tó àwọn obìnrin lọ bí anabi sallallahu alayhi wa sallam gbà yẹn anabi sallallahu alayhi wa sallam ti jẹ́ kó yé wọn ipe a ah, ṣètọ́ni ní máa ṣe kí ni òun ní máa fa irú eléyìí tí nǹkan yẹn fi ń wá láti ti fi ń wá ètò bá ti wá láti tó sáà sọ yẹn lẹ́nu ìjọ méje tó bá fi jòkó àbíjọ mẹ́fà ọjọ́ ikú máa kírun lọ so eléyìí òun náà ni ìgbẹ̀yìn nínú àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú mara pé àgbò láti ṣe mara abẹ látòrí irú kílà àwọn bíi irú omi wo láti ṣe mara tá a bá omi kílà lò fún mara kí ni nǹkan tẹ́ kílà àwọn ẹ̀gbin kílà àwọn fi mara kó níbi àwọn ẹ̀gbin tó abọ́sínú haidọ̀ abọ́sínú nífàs gbogbo ẹ̀ gbogbo eléyìí ń jẹ́ ìtìsíwájú fún báàbù bíi táwọn abọ́sínú ẹ̀ ni tó kí ni báàbù bíi táwọn padà bọ́sínú ẹ̀ tó bá dijọ́ mẹ́jọ pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala òun náà ni òun náà ni kìtàbù sọ̀làt kìtàbù sọ̀làt yàní ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ìrun bó o là á ṣe máa kírun gbogbo àwọn kan tá a sọ yìí fi o síwájú ó síwájú òun ni ẹ ẹ ti ṣe àìsàn lọ́wọ́ sáà ní kírun olùgbà tó bá mara ẹ ti ò lálọ́ àlọ́ òní kírun olùgbà tó bá sálọ̀ àlá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tó rò mọ́ ìdájọ́ yẹn ẹ ti ò rómi sálọ̀ àlá yóò ṣe tàyámùm àtàlàyé fa tàyámùm tó gbẹ àti gbogbo bá a ti máa mára nígbà tá a bá tọ̀ nígbà tá a bá yàgbẹ́ àti gbogbo àwọn ẹgbẹ́ bá a ti máa mára tó eléyìí ìtìwájú ní jẹ́ fún àìrùn ó jẹ́ pé pẹ̀lú ìrọ̀dá Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ mẹ́jọ á bẹ̀rẹ̀ lórí irun tó irun yìí ó ti pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé mùmíní wọ́n dà anábì sallallahu alaihi wa sallam anábì ní ìta àmọ́ bí sàdáyàn rí láàrin mùsùlùmí àtẹ̀tí èsè mùsùlùmí òun náà ni irun bẹ́ẹ̀ ni o. anabi sallallahu alaihi wasallam ní tó bá ti jọ́ gbéjà kìyàmá anabi ní àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sèṣì ró rẹ̀ nínú sẹ́yìn tó bá ti jọ́ kìyàmá òun náà ni irun. tí irun bá ti dá sẹ́yìn bá ti pé pérépéré tó eléyìí ìdókòó nù dájọ́ rẹ̀ yóò máa kó yẹ fún un. àmọ́ tó bá ti dé pé yẹn ti rá ẹ abẹ́yà ti ní kí n ṣe mo yọ sọ́nù kó bẹ́ẹ̀ wọ́n bá lè fún ọlọ́mọ sáájú gbogbo owó eléyìí tí ẹ bá ti wú bẹ́ẹ̀ tó bá dijọ́ gbéjà lè yàmẹ̀ yóò bẹ́ẹ̀ wúlẹ̀ yẹn bí ẹ bá ti kí yóò bẹ́ẹ̀ wúlẹ̀ bẹ́ẹ̀ tó bá ti kí náà ló bá tó bá wá di pé ìwọ̀n ọ̀ràn yẹn tó kí wọ́n wá wò wọ́n ní ó kù díẹ̀ káàtó níbi ọ̀ràn yẹn alẹ́ sọ̀lá wa alẹ́ sọ̀lá fún Allah ẹ bá láwọn nẹ́fílà bá fi ṣe ẹ bá fi páàkì gbogbo àwọn fi tó pé tàbá wálé tí òní náfìlà ṣe fi wàhálà yìí ẹlòmíì ní sèyí bá ti kí wọn lọ tó bá ti kí wọn yẹn dá o ti kárí náà nù káfíà yìí ká máa yàn àwọn ọ̀hábì ti jẹ fún àwọn ọ̀gá torí ọ̀dà lọ́sùn hàn wọ́n tààlà àpàdà nílẹ̀ tábà sọ nípa àwọn náfìlà tó wà fún ọ̀gá àtàwọn ọ̀hábì míì ti ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀ma sọ fún ẹgbẹ́ ẹ̀ma yàn eléyìí ládàá ò máa pọ̀ sí ni òní ti ládàá wa kù ẹ̀ ní ẹlòmíì máa wò pé ẹni tí ní ládàá ni ẹ̀ka ní jẹ́sẹ̀ o ní ládàá o ní sì tó bá wá ní ládàá o ní ládàá o o mọ̀ nípa ẹ̀ṣẹ̀ ládàá yóò ti pọ̀ ní ìwájú ọlọ́sùn àdùn ọ̀tà alá àbí ọlọ́sùn àdùn ọ̀tà alá kọ́ńtà sí àdúgbò àgbéyẹ̀sẹ̀ rẹ̀ fún wa وفي الزواج الأولى عليه صلى الله عليه وسلم إنه ولي ذلك والقدر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. sọ́lá wọn tó lọ. na bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n nígbà tó ní bá ń ṣe idol lọ́wọ́ tó ń kékeré jù lọ́wọ́ wọ́n ní sọ gbogbo ìgbà tó bá ti rẹ́ jẹ́ òun náà ni ó máa lọ lè owó ẹni àgbà tó bá parí kò ní rárá o yàní kò ní wẹ̀wẹ̀ idol ó lè máa wẹ̀wẹ̀ míì wẹ̀wẹ̀ kankan yìí ó máa ń sinra tó eléyìí ń wọ̀ sọ ni ó dìgbà tí nǹkan yẹn bá parí ayá tó bá ti rí ìmára àwọn àpẹẹta àti mọ̀mọ́ ìmára ìgbà yẹn ló tó wá wẹ áyídọ̀ yóò tó wá di ẹni tó mára àwọn gbogbo àwọn ọjọ́ yòókù yóò máa wẹ̀wẹ̀ kankan ìyá ọ̀rọ̀ ìwẹ̀ tí wẹ̀ tẹ́lẹ̀ náà ti ń ra ó náà ni ó máa wẹ̀ ọ̀gbọ́n àlá àlá ó bá ti Naam. Waalaikumsalam. nà wọ́n bẹ wọ́n fi ìtàn bẹ́ẹ̀ pé àwọn tó máa ń da àgbàdo fẹ́ràn nídàájí wípé kí ni ìdájí eléyìí so eléyìí àbákan méjì yìí tó bá jẹ́ pé ẹ̀ka fẹ́ràn ló ń jẹ lásán gbogbo ó máa wù ọ́ kó kà fáwọn ló ń jẹ táwọn jẹ kò sí nǹkan tó ń da àjọ ó máa gba aládá bẹ́ẹ̀ gbogbo ànábi sallallahu alaihi wasallam ànábi ní gbogbo ìta bẹ̀mí ẹ̀ ìta bẹ̀mí tí ẹ̀ bá fi lè fún lóúnjẹ àbí tó fún lómi anabi ní sàrà ni ẹ sàrà ni tó o fẹ́yàn ló jẹ o fẹ́yàn ló jẹ o bá jẹ ló jẹ sàrà ni o wá ní tó ẹ tó bá wá dá ọ ni tó ẹ pé ẹnìkan ló dá ọ ọ̀rọ̀ o kan ló lọ kó wá ní láàárọ̀ láàárọ̀ táwọn ò fọ kó mọ lọ fún àgbàdo o ẹran tó eléyìí àdádálẹ̀ yóò rí àná èyí ní gbalada bẹ́ẹ̀ yóò máa pèsè lórí ẹ̀ ò ní gbalada tó fẹ́ràn ní ìgbà kan jẹ ó máa pèsè ẹ ó máa jẹ oúnjẹ yóò máa sara ẹ̀sìn bá àmọ́ wọ́n máa tóbi wọ́n máa gbẹ̀sẹ̀ nítorí pé ẹni tó dá ọ níbo ló fi ní pé kó dá ọ lágbàdo ní pé àgbàdo ló máa kú fẹ́ràn ẹ̀wọ̀n ìjà rẹ̀ lórí ìtúntà ọ̀rọ̀ ìdílé ibi tí ẹ̀rọ wà kọ́ sí ìdájí tí màá tóbi máa kọjá ìdájí ló wọ̀ bí ẹ̀kú ẹwà gbàgbé táwọn èèyàn gbà kọjá tó eléyìí àdádálẹ̀ ara àwọn nǹkan tó yẹ ká lágbo yẹn lẹ́yìn tẹ́ẹ̀rí sàrà sàrà bẹ́ẹ̀ alẹ́ sọ̀lá wa alẹ́ sọ̀lá ó fi ẹ̀kọ́ ìjọba kó ká máa ti sàárà àmọ́ sàárà tá a sọ yìí sì sàárà tí ó wà látọkàn yẹn náà ni èdè oníkápá láti ti sàárà sàárà tó dáa jù láyé yìí òun náà ní kí o ti sàárà níbi tí ẹ bá fẹ́ràn ibi wọ náà ẹ òun ni kò ní sàárà ọba àti sàárà ní lantana lè fi rọ láti àti òfin kó omi máa tó dìbò ó ní ẹ̀yin ò ní rí dáadáa gbà lọ́dọ̀ kì í ṣe pé àgbà àfíkà tó máa kó sa gbogbo gbà yóò di alẹ́nìká ẹ̀ abọ́tó dáa náà lọ́ kò ní ṣe lẹ́nìkan fẹ́ máa lò máa lò abọ́tó tó ń rà á fún yà oúnjẹ omi tí kò jẹ kùn gbé fún yà èdè bá jẹ kùn àbí tó bá tó bá tó bẹ́ẹ̀ kan tó wà ní àyẹ̀wò lè gbé fáwọn mọ́lá máa fún wọn lóúnjẹ gidi náà ẹ̀jẹ̀ báwọn ní so tààrà ìwá nì nínú ṣẹ̀ríà Islam so wọ́n èé dá yín tààrà pé àìsàn báyìí lè di tààrà ìwọ náà ti tààrà pẹ̀lú nǹkan tó bá wù ọ́ àdúrà pẹ̀lú sàárà àwọn òṣìṣẹ́ ìkankan ṣe papọ̀ ẹ̀jẹ̀ bá wọn dùn àdúrà ọ̀tọ̀ sàárà ọ̀tọ̀ èdè wọn ní ọ̀sàdúrà kan sàárà rẹ̀ lélẹ́yìn ẹ̀ abẹ́jú kankan sàárà rẹ̀ lélẹ́yìn eléyìí ò ní kankan lára nàbí sọlá wà ní sọlá kò ní kankan tó ní Islam ó ń káàlù kókó máa ṣe sàárà ọba ìdílé kápá mọ́ ẹ̀ tọ́ ẹ̀ kówó lórí lórí sàárà ni báyìí kó ń jẹ ni báyìí pa sọ ni ẹ̀ gbogbo tó bá wọ̀ àmọ́kànnì kó wá dọ́ kó wá ní epo pupa àtàbíẹ́ àtàsọ funfun kó wá lọlé gbé fún ya ẹnìkan tó bá jẹ́ obìnrin àbí kó gbé fáfọ́tì kìíní kan gbogbo eléyìí òun yà ní wọ́n sí láti ìlà ṣe wọ́n á kà sọ ní lọ́síbi ẹbọ wọ́n ń tì ọ lọ́síbi ìgbà tí ò dáa nítorí pé kíni nítorí pé nǹkan wọ̀nyí ẹ̀rú ò máa bà wá fún ẹni bẹ́ẹ̀ pé ibo ló ti rí nǹkan kó wọ́n ti pa náà dáa wọ́n ti pa àwọn àwọn iṣu àwọn ni wọ́n sọ fún pé nǹkan báyìí ló lè ṣe bẹ́sù bá ti di kéèsì fún yàn tí bá ti pàpè kọ fún yàn téèyàn wá ń kọ tí ètò á sọ fún ọ tí wọn náà wá ń ṣe èèyàn ti ń tẹ̀lé ṣètọ́ nínú èèyàn ń tẹ̀lé sùnù

so àbẹ̀lẹ̀ ìtòrí nù àbí àbú owó ọkà bàbá tí wọ́n ilé àwúlé pé àbá àti ìdíjọ ògbólé náà tó bá jẹ́ kí wọ́n máa ń dá yẹn ni ìdájọ́ nǹkan ni wọ́n ń dá owó tó kọ́ lọ́mọdé kọ́kọ́ là á dá yẹn mọ́lẹ̀ nígbà tó ń dá yẹn nígbà kúta nígbàrá tó kọ́ lọ́n kó sàdó àkókò gbogbo àdékòwò gbogbo àkókò àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní nígbà tí wọ́n bá ń ṣe wàlúwà tó nìka àbí tí wọ́n ṣe àkíkọ̀ tí wọ́n sọ̀rọ̀ lórúkọ ìgbè pé ìyẹn lè ti wá àti bẹ́ẹ̀ àbí kọ́kọ́ ìjẹun lásán wọ́n sì máa lọ ni. so eléyìí ìpìlẹ̀ tó wà bẹ́ẹ̀ òun náà ni pé ó wà fún àkájẹ ká mú kátó dání ẹtì bá mi tó àmàlàtàrà pé irú àwùjọ tí yẹn bá wà tó bá jẹ́ pé èèyàn bá ní nǹkan kan tó ní ibi pé kéèyàn a àwọn èèyàn sí láti wá sí fáwọn èèyàn níbẹ̀ látara al-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar so àwọn afárá ní kò sí tó burú pẹ̀lú ẹ̀ nítorí pé àwọn àyà àwọn àdìsí sọ̀rọ̀ fún abẹ́ká ti wá sí àdìsí fún ọ̀tọ́ fún abẹ́yà ti sọ ní tẹ́ ẹ má ti wá sí ẹ̀ ti bá rí sí gbogbo ohun tó bá ti di ṣe pé báyìí ìyá wà lákòójọ kọ̀ọ̀kan ẹ̀dì bá wọn kéèyàn lára àyè létí ọ̀rọ̀ ọlọ́run kò sí ẹ̀sán tó burú bẹ́ẹ̀ ẹ̀dì bá wọn sọ̀rọ̀ pé kò sí ẹ̀sán tó burú bẹ́ẹ̀ wípé wá ṣe wàlímọ́tò nìka àmọ́ kó má jẹ́ pé wàlímọ́tò nìka tó fẹ́ ṣe nísìn ọ wàá fi gba àwọn èèyàn lásìkò wákàtí méjì wákàtí mẹ́ta àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ pé oúnjẹ tó wá jẹ gan so wá àti bá ń sọ yẹn kẹ́ẹ̀kan láwọn èèyàn létí Na á ẹ̀sán àwọn ilé tí ọ̀rọ̀ ọlọ́run òbí wa nípa sàlàyé fún nípa ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀ sàlàyé fún nípa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn so àkọ́lọ́ ó ti pé ìbéèrè pé ìbéèrè yóò wá sí gan nígbà ya lè béèrè béèrè sàlàyé nǹkan báyìí gbogbo àwọn eléyìí tó dùnà tó burú bẹ́ẹ̀ lára ti wá sí i tòyí náà ń sọ nípa ìdí wọn máa ń ṣe òun náà ni pé àkàlẹ́ ká máa kó kọ́ ọmọ jáde ibi àwọn kó wa kó àwọn ọmọ sàdúrà láti sọ fún kó ọmọ jáde yóò lásán bí àdáda rẹ̀ ní tó bẹ́ẹ̀ yìí ẹni bá mi ẹni kọ níbi ọwọ́ náà yóò tó kọ ọmọ rẹ wọn ẹgbẹjọ méje ló fẹ́ ẹjọ kejì ló fẹ́ mú kọ rẹ ẹjọ kejì àná ti láàrin bá ọkọ ọmọ mi ni wọn ẹgbẹjọ méje tó bí náà ni wọn ti ń tí ọba ríkà ọmọ fi kọ lé wọn lọ́wọ́ ìgbà ọkọ ọmọ mi ni ọkọ ọmọ mi ni so eléyìí òun náà ni tó ní láti ìlànà ìsọ̀rọ̀ àwọn àdìmí wọ̀sẹ̀sán torí àwọn àyà wà tí ń sọ̀rọ̀ nípa wà tí ó ní pàtàkì ẹ̀yìn náà ti kìrọ̀ sáfà ọmọ obìnrin ó ní máa ráhùn létí tó gbéra sí ìmọ̀ àti kéde ní máa ń sáfà ní fún mi tó àkójọpọ̀ mi wàá wà tó jẹ́ pé opportunity láti fi ọlọ́run bẹ̀ yẹn látara àwọn tó wà ń bẹ̀ tó yóò sáfà ní gan káwọn èèyàn wà ń bẹ̀ yẹn tó bá ti wo kéré mọ́ tó ilé ìlú náà bá tó àwọn àlìlámà àṣírò nítorí pé ní tòsí tòsí nìsí òun náà làwọn èèyàn bẹ̀rẹ̀ ní kíní tó sẹ́kọ̀ọ́ inú báyìí wọ́n sọ̀rọ̀ nípa tó bẹ́ẹ̀ sẹ́kọ̀ọ́ sẹ́kọ̀ọ́ inú ìtẹ̀mí wọ́n sọ̀rọ̀ nípa tó bẹ́ẹ̀ eléyìí kíkà báyìí sọ̀rọ̀ ọlọ́run ni tó káàkiri báyìí sọ̀rọ̀ ọlọ́run ti bẹ́ẹ̀ nílẹ̀ náà pé gbogbo àyè ni gbogbo àti náà lè fi báyìí fi ọ̀rọ̀ ọlọ́run tó bá ti fi ìlú àti àǹfààní ọlọ́run àlẹ́ àlẹ́ àlùkò